أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó ṣe lọ́rùn fún wa láti pàdé ń dédé àsìkò yìí láti lè máa bá tíra Fatihul Majid sharhi kitab at-tawhid tí à ń kà lọ nínú báwo tí a wà òun náà ní باب تحريم الرقى يعني ما جاء في الرقى والتمائم عمارة tí ó wá nínú ẹ̀sìn wa nípa nǹkan tá ń pè ní àrùnkọ ìmáa pa ọ̀fọ̀ wàtàmáìm àti ọ̀rọ̀ nípa àwọn àdìmọ́ra àṣekọ́ra fún ìṣọ́ra. tí a ń bá lọ níbi tí a máa kà lónìí òun náà ni وعن ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن ابن وابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرقى والتمائم والتولى شرك رواه أحمد وأبو داود قوله إن الرقى قال المصنف هي التي تسمى العزائم وقص منه الدليل ما خلا من الشرك وقد رخص فيه رسول الله صلى الله عليه وسلم العين والحمل يشير إلى أن الرقى الموصوفة بقولها شركا يومئذ يستعان بها بغير الله وأما إذا لم يذكر فيها إلا بأسماء الله وصفاته وآياته والمعقول عن النبي صلى الله عليه وسلم فهذا حسن جاهز أو مستحب قوله فمن رقص فيه رسول الله صلى الله عليه وسلم العين والحمى كما تقدم ذلك في باب من حقق التوحيد فقضى رقصة الرقى من غيرها كما في صحيح مسلم عن عون بن مالك كنا نبكي في الجاهلية فقلنا يا رسول الله كيف كيف ترى في مالك فقال اعملوا علي رقاكم لا بأس بالرقى ما لم تك ما لم تكن شركا نعم نعم hadith tí afẹ́ka yìí nípa àlàyé ìtànkùn ní àrùkọ níbi tí ó yẹ kẹ́tí kíkà rẹ̀ gàgà ní qala al-musannif وعن ابن مسعود رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم شكري بشكل بالكارم نعم انتوا على متن كتاب التوحيد في فتح المجيد جاء ṣáríṣu rẹ̀ òun náà ni àdìsí abẹ́ká àdìsí ibn Mas'ud radiyallahu anhu òní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam olóńgbò tí anabi sallallahu alayhi wa sallam yaqul ó sọ báyìí pé inna ar pé dájúdájú ìmáa ọ̀fọ̀ wàtàmá ìmà àti ìmà di oúnjẹ mara wàtíwàlà ìmà ṣe ògùn ọ̀fẹ́ ṣirikun ẹ̀bọ ni mo fẹ́ ká di mẹ́tẹ̀ẹ̀ta yìí mú lọ́wọ́ báwọn arúkọ ọkọ̀ pípa àtàmá ìm oúnjẹ dídè àtiwàlà oògùn fẹ́ ṣírìkùn anabi sallallahu alaihi wasallam ó ní ẹbọ ni. sheikh muhammad ibn abdulwahab rahimahullah àwọn ni rawahu ahmadu wa abu daud yẹni pé imaamu ahmad ó ń bẹnu musnad wọn àti abu daud rahimahullah ń bẹ nínú sunan wọn wọ́fí ìkísọ̀tún yẹn ni pé sheikh abdulrahman ali sheikh rahimahullah tí àwọn ti sáré wò tíra kìtàbù tawhid tí wọ́n sọ ní fatihul majid tanka yìí àwọn wa ni wọ́fí ìkísọ̀tún wọ́n ní ìtàn ìtàn kan bá hadith yìí wá wọ̀lẹ́fṣẹ́ abi daud gbólóhùn rẹ̀ bó ṣe wá lọ́dọ̀ abi daud an zainaba imra'ati abdullah látọ̀dọ̀ zainab tó jẹ́ ìyàwó abdullah ibn mas'ud qalat òun ni ó gba ọ̀rọ̀ yìí wá ó ní inna abdullah ó ní abdullah ibn mas'ud ra'a fi unuki khaytan ó rí okùn kan ní ọrùn mi mo fi kọ́rùn faqal abdullahi wọn sọ pé máa hàdà kí leléyìí qult òun wá sọ fún abdullahi pé khaytun ruqiya li fihi ó ní okùn yìí wọ́n ka rúkìá sí fún mi ni ìgbà tán ka rúkìá sí fún mi tán àwọn àníkè máa fi kọrùn qalat ìyàwó ibn Mas'ud ó ní fa àkàzàwò ọlànàbí wa ó ní Ibn Mas'ud wa gba okùn yẹn lọ́wọ́ òun thumma qata'ahu ọwọ́ ajá thumma qala ẹ̀gbà wọn lọ́wọ́ sọ báyìí pé antum alu Abdullah a ẹ̀yin ara alẹ́ Abdullah la aghniyahu ani shirk ẹ̀ ní bùkátà sí ẹ̀ bọ̀ fẹ́ bọ́ sí ó lè pé kíní yẹn ò yé Zainab yẹn radiyallahu anha kò yé ipe bọ ni àmọ́ Abdullahi ibn Mas'ud ó lè pé wọ́n dánrú ẹ̀ wò rí wọ́n dán wò rí njọ́ tí wọ́n dán wò tábìlá ibn Mas'ud rí náà ló sọ fún wọn ah, ah, ò ní mọ̀ pẹ́ ni àmẹ́ni tó bá jẹ́ olóríire èèyàn ẹni tó jẹ́ mùsùlùmí gidi tó lọ́rọ̀ gbọ́ jọ́tà bá ti sọ fún pé kíní yìí ọ̀dà ẹbọ ni kíní yìí o ọgbọ kẹrù ọlọ́wọ́n bọ̀ kò sì pàtì ẹ wò ìyàwó Abdullahi bin ni Abdullahi bin ó ní yìí ìyàwó ọmọ ipe ń fi yìí ń ọ̀dà ni kóló tó ṣàlàyé bó jẹ́ fún un ipe ah okùn lásán ni àmọ́ gẹ́gẹ́ bá wọn ṣe máa wí lónìí ìgbà àfa alágbájá ló fún mi ní kinní yìí àfa kinní ló fún mi ní kinní yìí òun máa súnmọ́ra òun ní máa ṣe kinní kan bàbá ìyá mi ló fún mi bàbá mi ló fún mi ìyá ìyá mi ló fún mi ìyá bàbá mi ló fún mi gbogbo eléyìí kìí ṣe ń tèèyàn máa wà wọ́n máa ṣéwù mi ló fún mi àfa mi ló fún mi sọ abdullahi ibn masud sọ pé ah antum alu abdullahi la agniyahu ani ẹ ní bùkátà ṣẹbọ ẹ rọrọ táyọ̀ kẹ́ ma lẹ́wọ̀n ṣẹ́kọ̀ pẹ̀lú ọlọ́run ọwọ́ aṣọ wọn pé sẹ́mi Rasulullah sallallahu alaihi wasallam yaqul inú mọ́ gbọ́tà sọ pé inna ni Abdullahi bin Mas'ud sọ wá ike mo gbọ́ daju sọ pé dájúdájú ọ̀fọ̀ pípa wàtàmẹ́ ima àwọ̀tíwàlà àti ìmọ̀ ṣògùn fẹ́ ṣìrìkùn ẹ̀bọ ni. fakul olóhùn wa sọ pé laqad kanat àìní taqdhibu wọ́n yìí sọ wá sọ tó fà gangan ó tó fà ni pé ojú mi ni mo ń gbọ́n pàpàpàpàpàpà ni mo ń gbọ́n wa kuntu akhtalifu ila fulanin al-yahudi ó ní mo wá lọlé báyà ìwúdí kan fa ìdá ọ̀rọ̀kọ́ sàkẹ̀lẹ̀ tí bá ti lọ báyà kú yẹ̀wúdí òun tó bá ti bá mi sọ àwọn nǹkan kan sójú òun ojú òun sì farabalẹ̀ kò ní máa gbọ́ pàpàpàpà mọ́ faqala Abdullah Abdullah wa sọ fún pé innama dhalika amalu shaitan èsù ní dààmú rẹ̀ iṣẹ́ èsù ni iṣẹ́ èsù kánà yẹni yẹni kẹsùn ha bìyẹ́dì èṣù àwọn àwọn àjẹnú ní fọwọ́ gbọ̀n ní máa fọwọ́ gbọ̀n wọn lójú ojú àwọn ọmọọṣẹ́ pàpàpàpàpàpàpàpàpàpàpàpà so n fi ń fi ọ̀hún èṣù ni fáyidà káfà àníhà tọ́ba wáyá yóò àká ókú mbẹ́ ojú rẹ̀ ò ní ṣe pàpàpà mọ́ àmọ́ tọ́ba wọn ti kó lọ́dọ̀ ẹni tó ka kíní fún ọ̀hún yóò tó bẹ̀rẹ̀ tòló láti máa ń sàlàyé pé gbogbo tẹ́bá ní pé nǹkan kíní kan ń ṣe mí kíní kan ń ṣe yàn ọwọ́ mi kan ń gbọ̀n ojú mi kan ṣe kíní kan ara mi kan máa ń ṣe kíní kan ọmọ ìmọ̀ lálàkàlà ní gbogbo ẹ̀ ìfẹ́ ṣàwọn àwọn àlejò ẹ̀nú ni ọmọdé rú ẹ̀ wò tó tó bá ti kà á yóò wọ́n fi dáadáa rọ́pò fún un ó ní innama kana yakfiki an taquli kama kana rasulullah sallallahu alaihi wasallam yaqul n tó dáa fún ọ òun náà ni kó máa wí ní tánàbí sallallahu alaihi wasallam máa ń wí ka ha ṣe rí àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà atọ́kùnrin àtọ́bìnrin hadi ibil baas rọ́bùnás hadi ibil baas rọ́bùnás yẹn ni pé ọlọ́run wọ́n lọ dáhùn ènìyàn hadi ibil baas nira kú gbogbo tí máa ń ní gbogbo tí máa ń ní ọ lára mo kú òkò wí tó bá ti wí gbogbo nǹkan tí ń ṣe ọ́ tí ń kò mára rẹ dá ọlọ́run mo kú ò anta ṣáàfì ìwọlọ́bọ oníwòsàn wosan, ń ilà ṣìfà òkè kò sí ìwòsàn kan tó dàbí ìwòsàn rẹ ọlọ́wọ́n ọba ṣìfà àn òun ni ìwòsàn láyọ̀ ọ́ọ́dẹ̀rún sọ́kọ̀mọ́ni dípò ìdí kìí tó sẹ́ àárẹ̀ kù sí yẹn la yóò wo gbogbo tí ń ṣe yẹn yẹn ni abdullahi bin masin tó bá ti wí kíní yìí ó ti tó àlìjẹ̀nù kan ní fọwọ́ kan olójúmọ́ kọ́ mọ́ ṣe ojú rẹ̀ pàpàpàpàpà tòun náà nígbà míì tí wọ́n bá rí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àìsàn àwọn àìsàn míì gan kì í ní bùkátà sí pé kí wọ́n sáré gbé lọ sọ́sípítà wọn tó bá mọ àwọn àtikáàrù tó kà sí ọlọ́run sì lò ní sábàbí nǹkan yóò sì lọ. so Ibn Majah Ibn Hibban àti Hakim àwọn ni wọ́n gba hadith yìí wá bẹ́ẹ̀ sì ni hadith yìí sahih hadith sahih ni wà á kọ́ra òdà ni al-Imam ni qawluhu tọ́ sheikh wa bẹ̀rẹ̀ ní ṣe àlàyé gbólóhùn hadith takayi hadith inna ruqa wàtàmáìmá wàtíwàlà ṣirkun. wọ́n ní tí ń jẹ́ ruqa qala al-musannif afa tó ṣe tíra ẹni pé sheikh muhammadu bin abdul wahab wọ́n ní iye lẹ́kì tó zama al-azaim wọ́n lóun náà máa ń pè ní azaim al-azaim wọ́n lè fi jẹ́ azaim onídìíká ní àwọn ọ̀rọ̀ ìgèdè kan tá máa pè wàhásọ mílíkù tẹ̀lé máa kàlá nínú ṣe yẹn ni pé àwọn azaim ni pé àwọn ọ̀rọ̀ kan tá máa sọ lẹ́nu jáde tí ó sì máa jẹ́ ọ̀rọ̀ ìṣọ́ra wàhásọ mílíkù tẹ̀lé wọ́n ní àmọ́ padà wá rí ẹ̀rí kan o tó ṣàlàyé àwọn rúkìá tó ṣe pé máa kàlá mìíràn ṣírìkì yìí tó bá ti kú níbi ẹbọ ẹni pé alladhi laysa fihi ṣírìkùn. faqad rakhasa fihi rasulullah sallallahu alaihi wasallam anábì ṣẹ̀dẹ̀ pé ká máa karúkìá yìí minal ayn wal humma bóyá ẹni tí ojú burúkú bá dààmú wal humma abẹ́ntí nǹkan bá gán àbẹ́jọ sàn ìyẹn lè karúkìá kù ó túmọ̀ sí pé ń tọ́ka ipe èyí tá ń pè ní rúkìá al-mawsufa bi kawni ashirikan èyí tá a bá ròyìn pé ó jẹ́ ẹbọ iyẹlẹ́tì yusa'anu fiha bi ghayrillah òun ní tá a bá fi wá ìrànwọ́ lọ́dọ̀ ẹlòmíì tí kò kì í sọ lọ́hùn. àmọ́ lápèjúwe ìsìn nìkan ṣèyàn náà pé ọlọ́run ṣàánú mi ọlọ́run wọn lọ́ba tó dá sánmà tó dá lẹ́lẹ́ ṣàánú mi ẹ̀ẹ́dì eléyìí ní ìsìn mọ̀jẹ̀ ra burú mọ̀jẹ̀ ra burú mọ̀jẹ̀ ká burú kíní kan ká mọ̀jẹ̀ ká burú àwọn èèyàn lè ṣe mọ̀jẹ̀ ká burú ẹ̀rí pé bó o ṣe ń sọ ohun tó a pé àròbí àlọ́ba fi ń sọ irú àwọn nǹkan báyìí náà ń pè ní azaim lápèjú kí wọ́n ní pé allahumma rabban nas inni asta'idhu bika min sharri shayatin wa min sharri jinn ẹ̀rí pé kò sínú àtikárì ànábì àmọ́ bó ṣe ń wí jáde lẹ́nu yẹn irú nǹkan òun kò sí tẹ́bá tú palẹ̀ kò sí ẹbọ ń bẹ́ẹ̀ sọ àpàdà débẹ̀ o tọ́lẹ́lùfẹ́ lè mọ ní ìṣẹ́ ń gbọ́ báwọn tí ò bá ti lẹ́bọ nínú gbogbo tí ń jẹ́ ọkọ̀ yorùbá ẹ̀bọ ńlá tó kéde gbogbo ni mo wí o kò sí tẹ́tù tẹ́ẹ̀ní rí tẹ́ẹ̀ní rí àpẹẹrẹ àbí onípa ẹ̀bọ níbẹ̀ ajíngini arìngini kí ni ń jẹ́ bẹ́ẹ̀ tani ń jẹ́ ajíngini tani ń jẹ́ tani járe gẹ́gẹ́gẹ́ wọ́jà ẹ̀dàpọ̀ so bẹ́ẹ̀ ṣe máa rínu ike ẹbọ lẹ́mọ̀ bá ń bẹ̀ lóríṣiríṣi gbogbo lẹ́yìn náà tí a fi máa ẹ̀rí pé gbogbo àwọn kẹ́kẹ́ nǹkan táwọn olóòtú tẹlifíṣàn kéèké nù o náà làgbà pé mẹ́tìsì náà ló fi dáa kéèyàn fi dáadáa kéèyàn fi kọ́ ọmọ kò sí gbogbo tí ń jẹ́ Yorùbá àtàwọn a ò do a ò lọ a ò wá sọ pé <laughs> kó sànù fún wa tẹ́ẹ̀ bá àwọn a a ẹbọ lẹ́nu bá ń ẹbọ ni so ó ní pé èyí tó bá ṣe pé kò bá ní ẹbọ nínú yẹnì ìtẹ́bà ìtẹ́ tó kọ́ lẹ́bọ náà pé yusa àánú fi ha li ghayrillah ẹ máa wá ìrànwọ́ nǹkan kan tí ó ní ṣe pẹ̀lú tí ìsọlọ́run wà á mọ ìdáná yóò ti kẹrù fi ha àbótó wá ṣe pé nǹkan tó ń sọ yìí àwọn àdúrà tó ń ṣe yìí ó dákọ̀ kankan illa asma Allah àforúkọ náà nìkan náà lèyàn dákọ̀ wa sifatihi wa ayatihi àtàwọn ìròyìn ọlọ́run àtàwọn àwọn àyà ọlọ́run ló ń dárúkọ wal ma'thuru anin nabi sallallahu alaihi wasallam àbáwọn àdìsí àwọn àdúrà tó wọ́n látọ̀dọ̀ ànábì fàádà hasanun ja'isun aw mustahabbun wọ́n nírú àwọn ọ̀rọ̀ báyìí ọ̀dà ọ̀dà àbí ńgbà míì ó lè jẹ́ pọ́ lẹ́tọ̀ọ́ àbí ká sọ pé afẹ́ kí ọmọ ṣerú nǹkan báyẹn. qawluhu gbọ́dọ̀ sheikh tó ní kọ̀dọ̀rọ̀ kọ́sọ̀ fi rasulullahi sallallahu alaihi wasallam min al-ayn wal umma nípa nẹ́bí ṣe ìdẹ̀kùn kéèyàn karúkíà nígbà tí ojú burúkú bá ń dààmú ẹni tó ojú burúkú bá ń ṣe mùsíbà fún mo ti ṣàlàyé ojú yẹn níjó níyẹn o mo ní kò kí ń ṣe àjẹ́ o ojú kan tó ṣe pé òun ní agbára kan tó kọ́lọ́ máa ń fún àwọn èèyàn kọ̀ọ̀kan tó ṣe pé ẹni tó fún gan kì í mà ẹni tí a bá kàn rí pé aburú kan ń ṣẹlẹ̀ sí téèyàn sì mọ ìdí rẹ̀ irú tí ẹ lè ṣe náà ni pé kéèyàn kárú kí àpò rẹ̀ sọ̀bẹ́ yá nìsín orí ń fọ owó kí bóyá kó sùn ni wọ́n ní kọlọ̀ lè sùn ó tó sùn wọ́n tó ní kó tó lóògùn kan ó tó lò ó kò tó mú narúkìá sí tó bá ti narúkìá sí tó akóbá ní í ṣe pẹ̀lú àìnù àbí nǹkan kan àbí jíìnà ọlọ́wọ́n bó ń ṣe kíni kọ́lá bó ní í ṣe pẹ̀lú sehil ọlọ́run bó tu gbogbo ẹ̀ka lẹ̀ yọ̀pọ̀ gbogbo ẹ̀ka ẹ̀ka ẹ̀ka so wal humma àti tí nǹkan bá gán yàn bóyá ejò ló gán yàn ni àbí akeke ló gán yàn kama taqaddama dhalika fi babin min fi babin min man fi babi man haqqaqa tawhid ẹni pàtí sọ̀rọ̀ síwájú nínú báàbù pé ẹni tí ó bá fẹ́ mú tawhid di òdodo tàfi mú àdéhùn Sa'id ibn nípa òun àti pípé lòdìkìtù tó ń ṣàlàyé rẹ̀ ń bẹ̀ òun tọ̀ wọ́n ní wọ́n kẹ́rẹ́ arọ́kọ̀sọ fìrú kọ́ mi ń gẹ́rì ha tó bá kan náà wọ́n tún ń ṣẹ̀jẹ̀ pé ká tó máa karukia ẹni pa náà bí fún ayọ̀dá ká karukia ti ń tí èyí bá ṣe pé bóyá ojú àti nǹkan tó gànyàn ayin àti nǹkan tó gànyàn irú ẹni tẹ́ntú pé oyin lórí tó pé àjẹ̀nú ń dààmú rẹ̀ tí àwọn sọ̀rọ̀ àbàkan eh, ẹnìkan ń darí bọ̀ látọ̀dọ̀ ànábì àwọn yẹn sì pé pé ah, kí ló fẹ́ bá rí ṣẹ́ni yìí ó sì ka ó sì gbẹni yẹn lórí mú ó sì ka suratul Fatiha àti ara rẹ̀ sì dá ara rẹ̀ yá ó sì sọ̀rọ̀ ànábì ìṣàlàyé fún ànábì ànábì ni àtàlọ́sọ fún kí wọ́n máa adraka anna ruqya gíbùlù sọ̀rọ̀ rúkìá ni olóòlóhùn kan wo àwọn ìròyìn tó humma kama fi sahih muslim tán ń bẹnu sahih muslim àná Awf ibn Malik ó ní kunna narqi fil jahiliya ó láàánú ní àwọn arúkíà àwọn ọ̀rọ̀ kan táwọn máa ń sọ táwọn máa fi ń wá ìṣọ́ lásìkò kó tó di bá nẹ́bí sallallahu alaihi wasallam dé فقلنا يا رسول الله ولا عمر لبا النبي كيف ترى في ذلك كيلو ريسي لوكيا تامان شينباو او كان ó bẹ̀ kí gbogbo ẹni tí wàláhì ó ṣe kéèyàn orí nírú àwùjọ tá à ń tẹ̀lé yìí nù ó yẹ kó kálukú kó máa béèrè nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà lọ́wọ́ àfáà súnà ni torí gbogbo ẹ̀ làwọn yẹn ti dàrú wọ́n ti tọwọ́ bọ gbogbo ẹ̀ bó ṣe rún ní wọ́n ti dárun bíbí alẹ́ bó ṣàwẹ̀ ní àwọn bíbí à ń bẹ bó ṣe àsìkárù ní àsìkárù bíbí à ń bẹ bó ṣe sàárà bíbí à ń bẹ mi ò rí àlámọ̀ ẹ̀sìn bí Sheikh Al-Albani rahimahullah wọ́n lẹ́nu tó bá wo tó bá wò láwò jinlẹ̀ tó wo gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí yóò ní pé qalla minha ma lam tubda' fihi bid'ah olókéré ìtẹ́ẹ̀dẹ́ tó òdídá bíjà lẹ́ mẹ́ ó kéré gbogbo àlámọ̀rí ẹ̀sìn bá yọjú ọba ẹ̀rẹ́ kẹmọ́ ní pé àà ah, ah, òdídá bíjà lẹ́ mẹ́lẹ́ ẹ wò lima nabi sallallahu alaihi wasallam tó ní jẹ́ wò ní ká ṣèyàwó ká pé èèyàn kó wá jẹun àwọn sọ di wòlímọ̀ ẹ̀ tẹ́kùrá nílẹ̀ ọláyíká aláwùdá mìíràn bíi ẹ̀wọ̀n kan bọ́sẹ̀ dálẹ̀ lórí ṣiríṣiríṣiríṣiríṣi tẹ́ bá ti wo nǹkan gbogbo alámọ̀rí ẹ̀sìn kọ̀ọ̀kan lẹ́mọ̀ rí ìdákúdà táwọn èèyàn dálẹ̀ síbẹ̀ so ó ní àwọn àbí ànábì ike wà ànábì sallallahu alaihi wasallam àwọn náà máa ń ka rúkìá síwájú ká tó dípa di mùsùlùmí bóun ní kí lórí sí ànábì ni fàkọ́lá ànábì ni ẹ̀rídù aláyàrí kọ́ọ̀kùn fọ́yá ẹjẹ́ ń gbọ́n tẹ́ mọ́ ń wí rúkìá yín tẹ̀ máa ń kà ń ọ̀yà ìkà kí n gbọ́. anábìwá ni bẹ́ẹ̀sà bí rúkọ máa lẹ́m tẹkùn ṣìrìkà kò sábúrú níbi kéèyàn máa ń ka rúkìá tí ì bá ti ṣe tó ní ẹ̀bọ nínú anábìwá sọ fẹ́ fáwọn ẹni wọn wọ́n ní wàfíìlbá àhàdìsùn kẹsìrọ̀ wọ́n ní nípa ọ̀rọ̀ yìí àwọn àdìsí pọ̀ bẹ̀rẹ̀ tó wá lérí rẹ̀ ẹ gbogbo àwọn tó máa ń lo ìrújú tó máa ń gbé dàlílù wọlé tó fẹ́ gbé sánsánni wọlé tó fẹ́ gbé alámọ̀kátó wọlé tó fẹ́ gbé kíní wọlé èyí tó máa ń èyí sì ti jọ èyí wọ́n fẹ́ gbé wọlé látara pé ṣẹgbọ́ báyìí níta àsọfún ọ ni pé anẹ́bí wo ni wọ́n lọ lè gbèsè fi bá tó àkọ́rọ̀ rẹ̀ ní ti èyí àwọn bídíà o hmm. tó bá ti rélé ní ìsìnkú kọ̀rọ̀ níta mú un tẹ́rí báyìí àwọn ẹni yìí wá bá anabi sallallahu alaihi wasallam anabi wa ní ẹwí tẹ́ ẹ̀ máa ń wí fún mi kí n gbọ́ anabi wa ní a ah, kò sí ẹ̀bọ mbẹ kí ni túmọ̀ rẹ̀ ń ìkàrọ̀ anabi sáìlẹ̀ anabi àpúrúfù rẹ̀ nù ṣèbí talọ́ àpúrúfù rẹ̀ sánsánì talọ́ àpúrúfù rẹ̀ jòzí talọ́ àpúrúfù rẹ̀ gbogbo tẹ̀lé ń talọ́ àpúrúfù rẹ̀ alẹ́sí talo talọ́ àpúrúfù rẹ̀ talo talọ́ àpúrúfù rẹ̀ so ibẹ̀ láti mọ̀ pé àtàrò yìí ọ̀lọ́ pẹ̀lú tí àwọn èèyàn fẹ́ máa lọ ọmọ náà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn náà ń kàlí ẹlòmí lè ní àkílọ́ àwọn ọmọ eléyìí nísìnyí ẹ̀rí ìlú aláwọ̀ là ń kà talọ́ àpúrúfù ẹ̀ bọ́ pé kọ́ ọmọ kà á fún so ó ṣe padà sídìí tá nàbì sallallahu alaihi wasallam tó fi kalẹ̀ fún ọ tọ́mọ́tàmì bá ti sọ pé wọ́n bèèrè nǹkan lójú rẹ̀ anábì sọ fún wọn pé á ah, ọ̀dà bẹ́ẹ̀ ó ti di ó ti dẹ̀sìn nù ó ti dẹ̀sìn táàmù lòlò láéláé irú ẹ̀ ni ẹni tó wá bá anábì sallallahu alaihi wasallam tó ní ipe ìwà anábì sallallahu alaihi wasallam yẹn fẹ́ rántí àwọn àdìs àwọn ìkọrọ̀rù kan ní lójú anábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe nǹkan tánàbí ìdákẹ́ tó máa wọ́n ó mi pé kíni pé panabi fi ọwọ́ sínú nǹkan kan àbọ̀rọ̀ mi fún fẹ́ràn tìǹkan ọlọ́run ti fi ní tó ń gbà yí padà. tó irú ẹ̀hẹ́n irú bàtà lè sọ̀rọ̀ sọ́lá kásùbà àtàǹjọ́ kan ẹnìkan bá dìde ló bá yan náfìlà méjì anábì wa ń bí pé wo ló ṣe yìí ó ní tí ìkírọ̀ kàtí ìfájìrì ni iná mọ́ sáré kí nìsín anábì sì dákẹ́ nítorí jẹ́ ìkọrọ̀ rò ti ń jẹ́ hadith inú ẹ tí a bá ń sọ pé hadith á ní qawlu rasul fi'lu rasul wa takriruhu so ntánẹ́bí sọ ntánẹ́bí ṣe àbí nǹkan tó ń ṣe lójú rẹ̀ tí ó sì kọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà nílùú eléyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ní bàtánẹ́bí ní ẹ̀ka ẹ̀ka ẹ̀ka rúkìá yẹn jẹ́ gbọ́ bàtán wa kà ànábì sì dà kẹ́kẹ́ á ah, kò sí tó burú bí eléyìí. ẹ وكان عليه السلام وني النبي قد رقى ركيا، النبي يقى رقيا أو نريد رقيا فونا وأمر بها وأجازها النبي قاش بي يعني رقيا النبي سلولته وإذا كانت بالقرآن تبا جاء بالقرآن لها بكرقيا وبأسماء الله أباهم قولهم فهي مباح قلته أو مأمور بها بكاتنين تنم قالا شبكا سيني wa innama ja'at al-karaha wọ́n ní tí ò da wẹ̀lmánì àti ta ní kéèyàn máa ṣe fi ma kana minha bi ghayri lisan al-arab tọ́ gbogbo orúkẹ́ àtọ́bá lọ fẹ́ ká kí ibà ti ṣe lè lárúbáwá ọ̀gbọ́dọ̀ ká ọ̀gbọ́dọ̀ ká kí ibà ti ṣe pé lè lárúbáwá ọ̀gbọ́dọ̀ ká bákan náà wà ẹnna òru bá máa kánà kó fúran wọn torí pé kí ni ó ṣe ṣe kí nǹkan yẹn ó jẹ́ nǹkan tí ó sọ̀rọ̀ di kèfèrí àwọn kọ́wúlan yẹ́dì kúlù òṣìrì àbí gbólóhùn tẹ́ bọ́ wọ̀ ni gbogbo àwọn àyáṣu tẹ̀yìrúṣu kéré kan tẹ́mọ̀ rà ń kà àhámù sàkákù aláwù yá kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ rẹ̀. gbogbo àwọn kíní yìí ó kọ àwọn àlìjẹ̀nú àwọn òsàní ó kọ òsàní jẹ́bẹ̀ bí kí wọ́n oya ní Ògún Ọbàtálá Ọya sango. Ọbàtálá kan fún ọmọ ìlú Èkó kan lọ fún ọmọ China kan wọ́n ní ismu láì àsọ́nù mo wá fún ọ ni àwọn amòtán gbé wá fún tẹ̀ bó ṣe rí nu ẹbọ tó clear ni so náà ni pé qult sheikh abdulrahman ali sheikh rahimahullah wọn láwọn afikún ọ̀rọ̀ yìí pé min dhalika ma kana ala madhahib al-jahiliyya allati yata'atunahu wọn láwọn míì ń bẹ tó ṣe pé ìlànà àwọn jahiliyya gan ni tó ipá àwọn ọmọ wọn fúnra wọn náà wa anna atadfa anhumul afat tó ipé sì máa ń dáàbò bò wọn níbi láì aburú tó wà fẹ́ ṣẹlẹ̀ wọn. ويعتقدون أن ذلك من قبل الجن ومعينتهم tòyìnbọn sí ọmọ aládìí ọkàn pé àwọn àlìjẹnú kan náà ni wọn ṣe kinní yìí àbáwọn ìrànwọ́ ìrànwọ́ látọ̀dọ̀ àwọn àlìjẹnú lọfà gẹ́gẹ́ ní táwọn ní àwọn ayé ló wá ṣe kinní yìí àbáwọn rúmọlẹ̀ sẹpẹ nbẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ náà wọn làwọn rúmọlẹ̀ wọn gbà irúmọlẹ̀ ọba mi sọ àwọn tó ní lùyìí àwọn rúmọlẹ̀ lùyìí àwọn alálẹ̀ lùyìí ọmọ wà pẹ̀lú ẹ so tó bá ti ṣe kíní yìí àwọn àwọn àníyàn tó wà ń díẹ̀ wọ́n mọ̀ tẹ̀lé ọ kíní kò sí tó yàtọ̀ síra wọn. wàbí láàwí ààrẹ dákàrà Khitabi bí afáàtánjẹ́ Khitabi tó ń ṣàlàyé lélẹ̀ ọ̀kọ́lá Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah Sheikh sọ báyìí Ibn Taymiyyah ismin majhulin gbogbo kan tó bá ti mọ̀ tó rẹ̀ kulikula kùnárì kàrá ah, kí ni túmọ̀ rẹ̀ ah, gbogbo tó bá ti mọ̀ túmọ̀ rẹ̀ fàlẹ́ ìsàlẹ̀ ahadin anjẹ́rẹ́ kọ́ọ̀bì ọ̀lẹ́tọ̀ fún ọ kọlọ́mọ fi sàdúrà fọ́tílan anjẹ́dẹ̀ rúbì ọ̀gbọ́dọ̀ fi ṣe rúkìá gan wípé mọ̀ bí wà sọ́ra ni ká tó wá ní ọmọ fi bẹ̀ ọlọ́run pé táwọn fi sàdúrà nù nínú alẹ́ lómi ìyá wòlíì ẹ bẹ́ẹ̀ ni ó ti ya wòlíì èsù lóòótọ́ bàtí à ń jòkó tí èṣù ti gbádùn rẹ̀ èṣù ló pèpèpèpèpèpè èṣù wọn pẹ ọyá kò sọ̀rọ̀ àmì lẹ̀ fún ọ fún àmà ní wòlíì ọlọ́run tó bá ní kójú ọrọ̀ òjò àwọn àjọ ní dami lókè fún ọ karama ẹlọ́lẹ̀ ka dáadáa karama wá fún yàn ní pẹ̀lú challenge bóyá àbá ẹni kójú ọ̀rọ̀ tẹ́ bá tó bẹ́ẹ̀ bá pẹ́ni ọlọ́run ń tọ̀hún yóò sọ fún pé ìní sọ bẹ́ẹ̀ torí ìyìn tó bẹ́ẹ̀ kìí ṣe fi ń tẹ́lá tiẹ̀ mọ́ gbẹ ẹbẹ ráwọn kọ̀ọ̀kan náà náà fáwọn tẹ́yìn náà bá níjọ́ wọn kọjú sọ́nà òun rí kọ́ yá wọ́n yá sáwọn yìí wọ́n ìsẹ̀ni ọlọ́run ni so ibi ilẹ̀ ti mà wípé kẹmọ ní ẹ wọ́n yá Sheikh Islam Tèmíyà wọ́n ní gbogbo àdúrà tó bá ti ń ṣe láyé tó mọ̀ tó mọ̀ rẹ̀ ọgbọ̀rọ̀ máa ṣe lẹ́kọ̀ọ́ ni yìí ẹ̀yìn tẹ̀kúnù bi kalami Allah aw bi asma'i Allah kútìkọ̀ wàláwọ́ àròfà màánà tọ̀ ṣé kìí tọ́ bá tiẹ̀ wàá mọ ìtumọ̀ rẹ̀ ńkọ́ lẹ́ànà yukura dùn á bẹ̀rẹ̀ lẹ́ àròbíyà akọ kí ọmọ sàdúrà tẹ́ bá ti pẹ̀lú lárúbáwá kò ní ìbá akọ́dá ní akọ́dá tani ń jákọ́dá wọn àní anabi adama ní ń jákọ́dá òtúnṣàgbákò náà ni èèyàn ṣe ń júbà anabi adama ìbá àṣẹ̀dá wọn ni tọ̀ ìbọn ọlọ́run àṣẹ̀dá ẹ̀yìn eh, ìbà àwọn kìíní kan wọ́n máa tó léra wọn eh, àwọn afúniládìí ẹ ìbà kìíní kan sí ìbà yín ó kú ẹbọ so òun ni pé kúrà tó bá mọ̀ tó mọ̀ ń tó ń wí náà ọgbọ̀rọ̀ mọ́ fi yorùbá ọmọ ní náà lọ́mọ fi ṣàdúrà pé gẹ́ yorùbá làbí ṣàdúrà pé ẹ ó wà pé ohun rẹ̀ sí ohun ní àwọn ohun lásán ohun làìlà láì rí àwọn èèyàn burú débi pé tó bá ní àwọn háwò háwò háwò háwò òṣù wá pẹ̀lú ohun ma wọ́n wá ní wútúbà ó wà fi wútúbà rẹ̀ lè wútúbà ẹ tó bá ní gbogbo rẹ̀ tí ń wí dáadáa wà láwọn pé bẹ́ẹ̀ ni pé ah, ọmọ yóò parọ́ ní parọ́ wọ́n ní wútúbà ah, wà ń bẹ̀ wọ́n fẹ́ pẹ̀lú ọ̀fọ̀ wọ́n ní wútúbà wà ń bẹ̀ ní ní àbíkọ́ ní ṣe kùrùbánù ní o ẹnikẹ́lẹ́ pé kùrùbánù ìpèsè ẹbọ tí ó gbèsè oríta mẹ́rin ẹ̀ tí ó lọ gbèsè tàmẹ́rin àbí oríta mẹ́ta ẹ́ tó gbogbo eléyìí ni ó fi mọ ibi ọ̀rọ̀ mùsùlùmí mùsùlùmí gbogbo wọn látara ìsí àfáà yẹn ti dáláwo ti dáláwo ọ̀kà mọ́lẹ́wò fúra wọ́n ti da aláwo wọ́n sin gbẹ́rẹ́ wọ́n sin lérí sin lẹ́sẹ̀ sin ní gbogbo ọrùn yóò tó fi sin èjì ogbè èjìká ló sin sí aha torí ọlọ́run kí ni ìyàtọ̀ rẹ̀ àtàwọn aláwo kódà ikú ẹtẹ bá rí ọ̀bọ̀ tí ń bẹ lérí àfa mi la ilaha illallah kò sí àlùkùránì tọrọ mẹ ọ̀fọ̀ ní gbogbo ẹ̀ kódà aláwo mi ò ní ọ̀fọ̀ mi ìlérí tó àfa mi tó òun ti lọ léwó pé ah òun fẹ́ kuma kínní yìí ni àló tiẹ̀ burú fáwọn ọmọ lọ́nà débi pé nìsín wọ́n bá kọ́ ìsáájú wọn torí òótọ́ àwọn wọn lọ lè ń kọ ifá ọ̀pẹ̀lẹ̀ tààrà síbẹ̀ gbọ́nu rédíò ó ní ọ̀pẹ̀lẹ̀ mo ní ọ̀tán rẹ nǹkan kan náà lọ ń bá bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àtẹ̀pẹ́ àtọ̀pẹ̀lẹ̀ nǹkan kan náà ní àtòwó ẹyọ nǹkan kan náà gbogbo ẹ̀ so òun ni pé tẹ́fù mọ̀ páwọn èèyàn wọ́n sàn ń Hmm. tó látara kí ni ìdákẹ́ ìdákẹ́ àfa tọ́mọ yóò gbẹnu ìdákẹ́ kò ní sọ tó látara kí ni ká má bu mi wọ́n bu yẹn lu yìí wọ́n bu ọ náà ni sùkọ́lọ́ wọn bu olówó pé ọ àbí tó òun ni pé yàní gbogbo ọ̀rọ̀ wọn ni lẹ́yìn yóò kọ̀ àfẹ́ àtọ̀ àbẹ̀bẹ̀rẹ̀ àbàbẹ̀yà kí wọ́n máa pẹ̀lú èrè tí ó bá wà ní ìdáwọ́ yìí rọ́ọ̀kì sí àmọ́tọ̀ ẹ̀dẹ́ wa ń bẹ liman la yuhsinu al-arabiyya fẹ́ntì ò bá gbọ́ lárúbáwá fa amma ja'alu al-alfaz al-ajamiyya sha'iran àmọ́ kẹ́ wá sọ àwọn gbólóhùn lárúbá gbólóhùn tí èsì èdè lárúbáwá kẹ́ wá sọ di gbólóhùn ẹ̀sìn falaysa min ad-din al-islam yíwọ̀n sínú islam kọjá pé ogorúkí àtẹ̀ǹkà òun náà ní orúkọ ọlọ́run ọba òbí sọ gbogbo àsọ̀fọ̀ olúwa bá mi sọ olúwa bá mi sọ àni ntọ́kí ntá ń wí náà nù olúwa náà là ń pè á ọ̀gbọ̀dọ̀ wílẹ̀ so ẹ̀ntọ́ kọ́dà yìí mò ń àwọn afábà débi pé kéèyàn bá ń bẹ lọ́wọ́ ba lórí ìrún yìí tó dáa jù bóyá pátá níbi yẹn forí kalẹ̀ tẹ́ bá forí kalẹ̀ kẹ́ máa bẹ lọ́wọ́ kó tẹ́ bá nídìí ọlọ́wọ́ yẹn fún ìsìnkú yìí yìí tó dáa jù náà ní kékẹ́ máa sọ pẹ̀lú ìlú lálùbáwá àmọ́ tí o bá gbọ́ ohun pẹ̀lú èdè tó bá gbọ́ àmọ́ èyí tó dáa jù òun náà lárúbá káàtì àwọn tó ní pé ó ní pé ọ̀fẹ́ wá sọ̀rọ̀ fún yàn wà ní kò nídìí olúwọba tó láyé oníkan wọ́n ni mọ́ bẹ̀ olúwọba tó láyé wọ́n ni mọ́ bẹ̀ gbàtí bá ń bá lọ́yọ̀ padà débi nǹkan mi tó gbúdọ̀ léyìí náà ni àwọn afá ṣàlàyé fún wa tó wà qala Sayuti tọ̀ Sayuti ni wọ́n mọ̀rọ̀ rẹ̀ wáyé ara wọn kò ni o oníkọ́lé ajma' al-ulama' ala jawaz ar-ruqa oní ẹnu ntí sẹ́kìtì mu wá oníkọ́ ti mọ̀ kí gbogbo àwọn tó máa ń pọ́n di nǹkan kí nǹkan yìí àwọn tó fi náà ni tí wọ́n á wò pé èmi ni à ń fọ̀pá à ń fa búlálà à ń fa gbóngbó ọ̀pá pọ̀ gbóngbó ni gbogbo àwọn ọ̀pá gbogbo ẹ̀ ọ̀dọ̀ ọlẹ́tì máa rí wọ́n ya bíi star báyìí wọ́n ya kíní kan dandandan gbé oríṣiríṣiríṣiríṣi àwọn náà nìpínlẹ̀ rẹ̀ àwọn nìpínlẹ̀ rẹ̀ torí pé kíni àwọn náà ni èṣù súnmọ́ èṣù súnmọ́ wọn yóò wá ya oríṣiríṣiríṣi fún wọn ọmọ gbọ́n náà kàlí àbá kíní kan ní náà kàlí bàbá kíní kan ní náà kàlí ṣéwù kíní kan ní. so iná tí wàá mú ọ̀rọ̀ Sayuti wá wípé qad ajma wọn ní gbogbo àwọn àfa náà pẹnu pọ̀ alájàwázi rọkọ ipe rúkìá ó dáa kéèyàn máa ṣe inda ìtìmá ìtàlá àtàtì ṣòro òfin bàtà bá rí pé mọ́jẹ̀mú mẹ́ta kan wà mẹ́ àwọn kan ni à ń tẹ́kú níbi kalami Allah kí o fẹ́ ọ̀rọ̀ náà kí o ṣe rúkìá bílá kó yóò níbi ṣe ní kankan suratul eh, mu'awwizatayn ayatul kursi sùkàbíkà rúkìá àwọn bí asma'ihi wa sifati kéèyàn tó máa wá ìṣọ́ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run lápèjúwe kí wọ́n sọ pé allahumma rabban nas ẹ̀wọ̀n bàbá àwọn orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run rabbun nas so kí wọ́n fi wá ìṣọ́ so bákan náà wa sifati àti ìròyìn rẹ̀ wa bil lisan al arab ọ̀pọ̀lọ̀ jẹ́ pẹ̀lú gbólóhùn lárúbáwá وما يعرفه معناه وما يعرف معناه وتبارا ثم ثم الأربعة يونا وأن يعتقد يتواني أدسكا أن الرقية يقول رقية تنكاي لا تؤثر بذاتها قولي داسي سفر بل بتقدير الله تعالى كيف أقول لك بكذا wípé àfàìṣe làfàìṣe ọ̀ntàn àrẹ jẹ nù. mujaraba tó tó wá burú sí o wọ́n wá ní áàdì yìí kìíní kan kàṣákàṣákàṣá la ní láṣàkà fíì faman ṣàkà fíì fahuwa káfíru àá ah, ah. <laughs> subhanallah ní o mọ̀ pé wà láyà àwọn èèyàn wọ́n da ẹ̀sìn irú àwọn èèyàn ní ojú ipe iná ni mo gbé kalẹ̀ yìí náà kàlí tí mo fún kalẹ̀ yìí àbí gbogbo ni mo fún kalẹ̀ yìí láṣà kàbí kò sí iyèméjì mẹ́ àmọ́ ń sáka fi tó bá sí iyèméjì bẹ́ẹ̀ fàwọn àkáàbì ó ti di kèfèrí ẹni yàtẹ̀ gbérí tó tó báyìí so òun ni pé irú àwọn nǹkan wọ̀nyí ẹ̀wẹ̀ Imamu Suyuti òun lọ sọ̀rọ̀ yìí o ife ọgbọdọ jẹ gbólóhùn lárúbáwá ọgbọdọ jẹ tó túmọ̀ túmọ̀ lárúbáwá tó ń gbiná kìí ṣe lárúbáwá tó ní mọ̀ túmọ̀ rẹ̀ bákan náà ọgbọdọ gbà pé nǹkan yẹn ò lè dá ṣiṣẹ́ àfi bí ọlọ́run bá ní oṣù ẹlẹ́kẹta níbi kọjá kí wíyá alukur'an àbí àbí adisa nàbí àbáwọn òyìn ọlọ́run kò fi bẹ ọlọ́run ọba so bí sheikh ṣe parí ọ̀rọ̀ nípa tó ń pè ní àrùkọ lélẹ́yìí so ẹlòmíì wọn fẹ́ máa ń gbé àwọn ọkọ̀ yorùbá wọlé látara hadithi yìí ipe òun náà ni ò làbẹ́ sàbẹ̀rù kọ́ mẹ́lẹ́mtẹ́kùn ṣìrìkànnì wọ́n fẹ́ mọ́ fi gbé àwọn ọkọ̀ oríṣiríṣiríṣi yorùbá wọlé kọ wọlé torí pé n ti ń jẹ́rú kọ̀ nínú èdè lárúbáwá òun náà ni àwọn kalimatun yusa'wadu biha min ash-sharr àwọn gbólóhùn tó máa fi ń wá ìṣọ́ níbi aburú nìkan náà ni náà ló ń wà fún wa ipe ìfẹ́ kaburú ṣe mí àbí aburú ti ṣẹlẹ̀ mo fẹ́ kaburú ọ lọ ntirukọ̀ wa ntirukíyà wà fún lọ́dọ̀ àwọn lárúbáwá láti jàhílíyà àti nígbà tí anabi sọlọ sọlámù dé gan ń jẹrú kọlù bó wa ni rúkọ sí wa ń tó mọ ọ̀fọ̀ tẹ̀yìn ń pa bí wọn fẹ́ sógun owó rì sí ọ̀fọ̀ wà ń bẹ bólú fẹ́ wógun sọ ọ̀fọ̀ wà ń bẹ bó fẹ́ wógun fẹ́ ọ̀fọ̀ wà ń bẹ bó fẹ́ ní wọn fẹ́ sàṣìyàn ọ̀fọ̀ wà ń bẹ ṣé ọjọ́ orúkọ báwọn ọjọ́ orúkọ àfàtẹ́ bá ti gbọ́ tí ń fi orúkọ tú ọ̀fọ̀ kẹlọ̀pá láì màkàlà fáwọn. kọ̀mọ́kéwú torí pé kíni ń kọ́ kò túmọ̀ ọ̀pọ̀ rárá lọ́nà owó ṣe kọ́ ma njọ́ kan ń kọ́ àwọn ń njọ́ kan mo wá ń ṣàlàyé fún wa bóyá ọmọ kan dé nǹkan wá náà sọ́run mo sábà ṣàlàyé fún wọn wọn kó tú kíní òkú lọ́rùn wọ́n sọ fún mi pé ah, eh, wá dìde lára abúdàjánà abúdàjánà tó ń wá títí ìyàwó rẹ̀ tálìjànú mọ́ wá ń bá tánàbí sí ní kó de kíníkan márùn-ún kọ́ kíníkan àti anábì wa ka kíníkan sínú ewé fún wa ní kó fi sábẹ́ bílò kọ́mọ fi rọrí tálìjànú kẹ jóná ní ìgbà tó fẹ́ kọ́dọ̀ rẹ̀ mo ní inú tíra wo lọ́wọ́ onínú fatihul majid ó ti ṣe ohun fatihul majid mo ara kó sójú bọ́ọ̀dù tẹ́tírí o. kí ló pè é Fatihul Majid níjọ́ ló mú wa ó ní òun mú wa lọ́la mọ́ mú wa lọ́la mo fún ọ di ọ̀túnla mo tó bá mú wa tó bá sì fi hàn mí one thousand ó ní àwọn wa pẹ̀lú tó kejì kọ̀ wá lè kọ̀ wá lè kọ̀ wá lè mo ah, ara rẹ̀ kò lè rí tí mo ní ọ̀rọ̀ lè wáhùn láéláyé kò lè rí bẹ́ẹ̀ ni nǹkan kọ́ gbọ́ níbi àwọn rédíò tó ń gbọ́ kíni àbúdí jẹ́nà ntọ́gbọ́ tí ń gbọ́ ní kò sí jẹ́nà ọ̀dù jẹ́nà gan ni ọ̀kọ́kọ́ mọ́ tó ń pè náà jẹ́nà dù jẹ́nà ní kẹsì dà jẹ́nà wọ́n ìdí yí mo ti gbé wọ́n jẹ gbọ́ àbí kankan gbọ́ kankan rínú tíra àwọn tíra dédédé tíra dédédé àwọn àdéṣèdọ̀ ìfù tí ó dá tí àwọn átàrù dédédé tí wọ́n kàn rí wọ́n kàn lọ lè kí mú ẹ̀hẹ́n òun rèé alọ́bí takọ̀ àwọn oúnjẹ náà ọlọ́wọ́n máa ń tó àṣírí wọn náà ni kí wọ́n yí ọ̀hún máa tó ń sọ sọmọ ń padà o kò mú bẹ́ẹ̀ ń challenge wọ́n kí gbogbo ayé wí kí gbogbo ayé rí pé ah pinnu tíra tó wà so òun ni pé kí èèyàn máa pa àwọn ọ̀fọ̀ kó wá máa fi wé tí ń jẹ́ rúkìá wàláhì bàbá ńlá sọkúsọ ni olódo tó ní agbára ló ń tọ̀ bó ń tọ̀ ń bá fi gbogbo olú ìdí tíra sílé olódo ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni ó ń tọ̀ يعني إن مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآية الله والله لا يهدي القوم الظالمين كذا كتل أساني wọ́n kà kó tíra sílé kí wọ́n kà kó sílé àwọn àwọn kátàmọ́ ní ẹ̀yẹ́ onítíra ní àwọn afáre ẹ̀rọ ọkọ̀ gbó ẹ̀rọ bàtà ni àwọn tíra rí dédédé ẹ̀rọ ẹ̀rí tíra rí dédédé wọ́n ẹ̀ ní tíra tíra rí kan lọ́dọ̀ wọn ẹ̀ ẹ̀dákun ẹ̀wọ̀n fátìrì màjídì ní bó ṣe kéré mọ̀ yìí kéèyàn mọ̀ láti bẹ̀rẹ̀ kọ́ ká láti bẹ̀rẹ̀ dé parí bó ní gbèsè ayé rẹ̀ ò sí ní yípadà hmm. tí ó sì sí rọ́ńbẹ̀ tí ó sí àwọn àdísí rọ́ńbẹ̀ tí ó sí yankan bẹ̀ pé bóyá tó lé máa lọ́ lé takò ní wọ́n àmọ́ wọn rìn káàkiri wọn á wá àwọn tíra bú sallallahu alaihi

ishfi anta shafi la shifaan illa shifauk shifaan la yughadiru suqman ẹ wo bó ṣe máa nánu tó bá rẹ̀yàn tó bá fọwọ́ lé lára tó tó kà á fún un aláfi ó dé ni aláfi ó dé bí idhnillahi ta'ala tí wọ́n bá ti fọkàn sí pé ní tí ó ṣiṣẹ́ ni suratul Fatiha lásán ń ṣe ìwòsàn fáwọn èèyàn kọ́lọ̀ kọ́mọ́ṣà sànú fún wa kọ́mọ́ṣà fún wa ní ìmánì tí ó rinlẹ̀ ọ̀nà kọ́mọ́ṣà lè wà jìnnà sí ẹbọ gbogbo àwọn ọ̀nà tí ẹbọ máa fi ń sá sínú gbèsè ayé yàn ọ̀nà kọ́mọ́ṣà bá wà lè jìnnà ẹsẹ̀ òwúrọ̀ àwùjọ táwọn wáyé táwa wà yìí àwùjọ tí ó gba ẹbọ láàyè tó lágbára ni àwùjọ tó gba ẹbọ láàyè tó ní agbára náà ni sọ kí èèyàn kó dúró déédéé ẹ̀rín pamílárọ̀ yìí ń gbọ́ rédíò kan ẹ̀rín wa ń pamí.

o wí o mo fẹ́ parí ọ̀pọ̀ oúnjẹ kẹta wá ní ah ó lẹ́nu yìí ó ah àbí kó wa kókókó ah lérí kíni lérí pé ọmọ ìṣàdúrà òfúnjọ kẹta ní kíni ah, yíò kọ́ ǹtọ́ ń sọ ni pé ìjọ kẹta náà là máa fi ń ṣe ìdáàdì fún ọkùnrin lọkùnrin ó fi wà ń lé àbí ẹni tọkọ rẹ bá kó òun lò ó lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó náà ní tán sọnù

òdún lè rédíò kó takọ mólúdì pé mólúdì kìí ṣe ọdún ẹ̀sìn ń kúlẹ̀ bá yóò wọlé wọ sáwọn èèyàn ní àwọn ah, òsì ní súnà súnà tó rọ̀ṣẹ̀ lù yìí súnà wọlé wá ṣe gan ah, àbí kọ́ lọ́wọ́ akóṣà ló fún yàn ni fún mi pẹ́ tó wà lẹ́sẹ̀ súnà lódodo wàlá onídìkẹ́ yóò dúró dédé kí wọ́n máa mì kò dúró dédé tó náà ni kó sì mọ̀ pé tọ́ mi o ojú ọlọ́run ojú ọlọ́run ọba ojú rẹ ọlọ́run ni wá ǹjọ́ tí mi ọ́ pàdé nínú sàárè pẹ̀lú ọlọ́run ọba mi tí wọ́n gbé mi wọnú sàárè tẹ́nìkan kò ní sí pẹ̀lú mi náà lèmi ń dú tòkùtì lọ́kàn mi pẹ̀lú ẹnìkan fún mi ẹnìkan yìí mi gbóǹkálukú ṣe gbọ́dọ̀ rí nù ṣùgbọ́n àwọn ènìyàn tó rí ní ẹ̀fẹ́ ṣe sí nínú ẹ̀sìn ọlọ́run ọba ṣùkọ́lọ́ ọba kún ṣàmúwá dúró torí pé kí ni lọ́tún ló sì níwájú lẹ́yìn lókè nílẹ̀ gbogbo ọ̀nà tó láfẹ́ fi wó sún nàná wá kí nílùú yìí sàmọ́lọ́ ọba ọba tó ikú náà lóní súnà rẹ̀ òun ló fi rán nẹ́bí sallallahu alaihi wasallam àkú pèpè sọ́dọ̀ ẹni kankan wípé súnà bàbá kìnìlá ń pèpè sí àwa bàbá kìnìlá wa mọ̀rìkàsí lè ní àdàbí lè ní mọ̀kúndòrò lè ní àbí àzùmùrá lè ní bẹ́ẹ̀ àzùmùrá lè ní àbí lè ní so àwọn pèpè sí ihun súnà nẹ́bí ni tó kálukú gbọ́dọ̀ máa pèpè so yíhun ni yóò fi hàn lọ́kàn balẹ̀ náà lè yóò fi ní ibi tí yẹn fẹ́ wa. سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم وعليكم السلام olówó ìwé ìpè ìsìn compulsion is only Arabic language as the scholar said wọ́n yà ẹ̀kẹ́ mọ́ ìwádìí ìpínlẹ̀ àbí ọmọ wáyé. naam sọ́nà kọ́ba sọ ẹni ní ẹ̀sán pẹ̀lú ìbéèrè tí wọ́n béèrè yìí pẹ̀lú àlàyé ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan nípa pé kí n máa fẹ́ bẹ ọlọ́run ọba ipe tí ó dára jù ó lẹ́nu kọjá yìí pẹ̀lú èdè lárúbáwá challenge lala ilé ìjẹ fún wa challenge lala ni so wípé ó mi pé a gbọ́dọ̀ ní ìgbìyànjú láti kọ́ èdè lárúbáwá àmọ́ ibi tí wọ́n gbé ọ̀rọ̀ lọ pé pẹ̀lú kọ́ídà tó mú wa pé ọmọ ẹ̀dá yẹ kí mo bí ìwájú kan wá wájú kíkọ́ èdè lárúbáwá kò kí ń ṣe wájú kì í ṣe pé wájú ni pé tí ọba ṣe pé ó ní ẹ̀ṣẹ̀ ẹni pé mi ta ti kánú láti tó ka lẹ́yìn rẹ̀ pé wà rókè sọ pípé àmọ́ ẹ̀dẹ́ ń bẹ fẹ́ni tí ọba gbọ́ tó omi pé kì í ṣe kí dandan ni pé gbogbo alágbọ̀dọ̀ gbọ́ lárúbáwá àmọ́ dáa ẹ máa wo ní táwọn àwọn haúsá ibi tó ń da sínú ọ̀pọ̀lọpọ̀ wọn kódà tó bá délé haúsá ò ní ní fílì pé ọ̀gbédè wọn tó bá gbọ́ lárúbáwá tó bá gbọ́ lárúbáwá ò ní ní ìfura mọ̀ pé ìsínlé turọ́pọ̀lọpọ̀ wọn ọmọ ń gbọ́ lárúbáwá so látara pé kí ni wọ́n ka ilé kéwú kún àtúnṣe ọwọ́ àtúnṣe oṣù wọn àtúní gbogbo wọn wọ́n mọ ilé kéwú ní Ìbàdàn so náà lọ́fà lọ́pọ̀lọpọ̀ wọn fi máa ń gbọ́ bá wọn ọ̀dà bẹ́ẹ̀ náà irú ẹ̀ náà sì wà ní ìsìn ogun ẹ̀dẹ́bá ti ń ṣe súnà ní ti kọ́ máa ń kàn lọ́rọ̀ ní pé ilé kéwú náà ni ilé kéwú ni òun èyí sì pẹ́ dà fáyẹn tẹ́ bá ti ń ka súnà wà láàyè tẹ́ bá fi kéwú tẹ́ bá fi súnà kéwú àyè pẹ́ dà fá o ìyẹn pẹ́ a fa so ìfibílẹ̀ àkéwú ni máa mú yàn pẹ́ lọ́gbà àwọn orin tí òwúlò lẹ́mọ̀ àhàzèrè ọ̀ àhàzèrè bámú orin ilé yóò sì máa hadith ní ọmọ akùránì lọ́tẹ̀ bá pàdé kílẹ̀ rí ri ya a ní akọlọrin ní alá a ní bẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀ sọ pé ni ní kíní ní bí so òun ama di hadith wá ó máa mú àyà kùránì fún ọ wọ́n a ah, alẹ́ nìkan wàláhì bọ́rọ̀ ìṣeré ni sọ yìí ó wá sí ìlú Ìlọrin ọlọ́run adékọ́ gbọ́ súnà yìí ó wá ń lọ sílé kéwú ní súnà ni ó ní wọ́n á lo mẹ́ta kan òun wá lọ sí Èkó padà nígbà òsì dé àdúgbò nù mo máa lè bá ìmọ̀mọ́ àdúgbò àwọn mo máa ní nǹkan tẹ́ ń ṣe yìí nípa ẹ̀kẹ́ dákun kí ni ẹ̀rí rẹ̀ wọ́n ní ẹ pé kékeré kan wọ́n ní àdìsí àmẹ́yìn tó báyìí báyìí báyìí báyìí ó ní sá àwọn tó pàdé ní ó tó di táìmù ó tó di bóyá ń gbà míì òun ti kó lé náà ó lọ́ ṣe kíní kàmúsá tó lọ́dún ẹgbẹ́ láwọn tí ó fẹ́ tó ṣe léyìí àdìsí ló fi ń yàn mí ló fi ń yàn mí tó súnà ọba ka fíkìú ní ìsín wọ́n lọ tó kọ́lọ̀ wà fún lásán fún wa èdè lábáwá pàtàkì fún wa mọ́ kì í ṣe pé dẹ̀dẹ̀ pé ìyẹn gbọ́dọ̀ kọ́ àti wọ́n lọ àìlọ́. onílò ìbéèrè pé báwo la ti fẹ́ yọ orúkọ obìnrin nínú orúkọ ọlọ́run gẹ́gẹ́ bí àtẹ̀tẹ̀sí ọ́ àtẹ̀tẹ̀sí àtúntò. na nípa ìyọ orúkọ obìnrin nínú orúkọ ọlọ́wọ́n ọba sọ ààrẹ eléyìí nínú ìṣesí àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam sọ̀kọ́jẹ́ pé yẹn bá fẹ́ yọ nínú èdè lárúbáwá irú làtífà làtífù yìí nìsín onílé kí wọ́n sọ làtífà yẹn lè ní pé lótùfà lótùfà yẹn ni pé aláàánú obìnrin aláàánú lóbìnrin nínú èdè lárúbáwá aláwọ̀ sínú fún ìlà tó náà ni sòbí kí wọn ni pé àbíwáyà rọ̀ṣìmà ní ìsìn kò ní ìdí kí wọn ni rọ̀ṣìm kí wọn ni rọ̀ṣìmà ìsẹ́lẹ̀ mọ̀ ní abdulrahim àwọn olùmíta máa sọ pé wọ́n ní amatu latifatu amatu wọ́n fi rúpò abudu <laughs> latifatu aláàbí wá ní wọn náà gbogbo léyìn náà kì í ṣe nǹkan tí mu àárẹ̀ nínú àwọn sọ̀hábíyà so gbogbo àwọn ọkọ̀ táwọn sọ̀hábíyà ń jẹ́ Khadija Khadija صفية Habiba, Aisha, Hafsa gbogbo àwọn orúkọ báyìí Nasiba Nuseiba gbogbo àwọn orúkọ ohun orúkọ tó dáa Mariam bí wọn sọ àwọn èèyàn so ìyẹn tàbí kẹmọ mọ àwọn àwọn orúkọ àwọn orúkọ àfúráwà yìí wà onígbèsè ní ní ẹjọ́ tó bá wò púpọ̀ ní ibi kan tí wọ́n tó ń sin sí. lẹ́sẹ̀ wọ́n ṣàjọ́ sọ́wọ́ máa tó ìwọ̀n kí n sí ní ara ni. tó bá wò púpọ̀ níbi kan tó ń sin sí wá gbé lọ sí ààyè bòmí oníbùkátà kí wọ́n tó kí irun sí lamọ́ ọkàn bò mọ́lẹ̀ lásán náà ni. sọ́wọ́n mọ́ ọ̀hún àìlàmù ṣùgbọ́n kan nípa orúkọ tí ń sọ lẹ́ẹ̀kan òun ni pé ká máa sọkọ àwọn sọ àbí àwọn ibi tẹ́lẹ̀ omi ọ̀padà bá dé tẹ́lẹ̀ pààyàn ti mọ fetia kí ni jẹ́ fetia ẹ̀wọ̀n kan látara kí ni ó kọ kókọ àlíyá ẹ̀ ìdáhùn kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ so ẹjọ́ kan lọ́rẹ́ mi kan fẹ́ tó kọ̀ kan ìgbà tá a ń ṣe kí ni àwọn bá ní kí wá invite mi lè kún gbà wọn wọ́n bá gbó dé mo ní kí ló kọ́ ní àdíkọ́ ọba ọgbọ̀ àdíkọ̀ ìjọ kan àtúnlọ̀ bí náà na lọ́fẹ́ òun fẹ́ sọmọ ló kọ kí ló kọ ní nàbà kí ní jẹ́ ọmọ tí jẹ́ nàbà rí ajá ń gbó so bẹ́ẹ̀ sì ni àwọn atuntun àwọn atuntun àwọn atuntun yìí náà ni so ká padà sínú ọkọ̀ àwọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ السلام عليكم ورحمة الله وبركاته ما حكم السفر إلى بلاد الكفار للدراسة؟ wọ́n ní kí ni ìdájọ́ kí wọ́n lọ sí ìlú àwọn kékeré láti lọ lè kọ́ ẹ̀kọ́ tó bá jẹ́ pé ìlú àwọn kékeré yẹn kò sí mùsùlùmí kankan bẹ́ẹ̀ kò sí mùsùlùmí kankan bẹ́ẹ̀ ọba amúkíyàn lọ ó mì pé òun ní rí nǹkan tó ń jẹ́ ojúlówó ẹ̀sìn rẹ̀ òun ní máa rí ṣe òní máa rírun jàmá kí sọ pàtàkì lọ tó bá yẹ pé rú ẹ̀kọ́ tó fẹ́ lọ kọ́ yẹn ó wà ní ìlú míì tó jẹ́lẹ̀ lárúbáwá ọlọ́nkọ́ bá ẹwọ àwọn haúsá wọn àwọn haúsá wọ́n máa dáwó pọ̀ jù fa nípa ọ̀rọ̀ ká mójútó ẹ̀sìn yìí ìṣẹ́ tó fi mọ̀ kọ́ àwọn ọmọ ọlọ Amẹ́ríkà wàláì haúsá pèrèfà kan kọ́ ọmọ lọ sí Cairo kan kọ́ ọmọ lọ sí Sudan bàtàkì wọn tún àwọn haúsá kún bẹ́ẹ̀ bámú tẹ́bá sì rí wọn ẹ tún wà líkímọ́yà yìí náà wọ́n rò pé ibi táwọn ọmọ àwọn ti rí ẹ̀sìn sí ẹgbẹ́ ti kún bẹ́ẹ̀ náà bá mú sọ àwọn ọmọ omi tí wọ́n fọmọ ha tí wọ́n ti rí ẹ̀sìn sìn sọ àwọn èdè àwò kan ní àwọn kọ́ àwọn lọ lọ Amẹ́ríkà lọ sí kí nìkan mọ̀ pé pàtàkì jùlọ tí ò sí mùsùlùmí bẹ́ẹ̀ abẹ́wòrán Amẹ́ríkà nìsín àwọn mùsùlùmí ti pọ̀ àfi tó bá fẹ́ kọ́ ọmọ òun débẹ̀ lókù kọ́dà àwọn àwọn èsè mùsùlùmí ọlọ́bẹ̀ yọ àwọn mùsùlùmí alùsùnà wọ́n bẹ́ẹ̀bẹ́ líǹkì rẹ̀ mọ́ wọn níbẹ̀ ó sì máa kẹ́kọ̀ọ́ rẹ̀ tó wọ́n jọ máa bá a lọ bó ṣe kọlẹ́rádò náà ni wọ́n bẹ́ẹ̀bẹ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi rẹ̀ máa rí àwọn onísùnà rẹ̀ kẹtẹ́ ìsùnà gidi náà wà ń bẹ̀ tó líǹkì mọ́ wọn kọ́ máa ṣàmì láàrin wọn kọ́dà ìwọ̀n ọmọ lọ́rin kan bẹ tó pé ìmáàmù ní lamẹ́ríkà ọmọ gàmbàrí ni wọ́n ẹ̀gbọ́n afárálì mẹ́fíjáde tó yẹ pé ó súná sí ni onílé kéwú níbẹ̀ so lè fi mọ̀ pé irúbẹ̀ yẹn ṣe pé bóyá bí tí wọ́n ti lè he ọmọ àfiwọ́ tó bá fẹ́ kán he ọmọ rẹ̀ yẹ kú yẹn dé so kí wọ́n á lọ sí rúlu tó pé kò pé á ní à ń lọ lu China láfẹ̀júwe nìsín wọ́n á lọ lọ lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tó yẹ pé wọn kò sí dọ́kàn pẹ̀lú rẹ̀ sí àbí òun lọ sí India tó yẹ kò sí dọ́kàn pẹ̀lú rẹ̀ ah mọ́dé bẹ́ẹ̀ o padà síbi tí yóò bá ti rí ẹsẹ̀ rẹ̀ sí wallahu a'lam. asalaamualeykum. السلام عليكم ورحمة الله وبركاته أنا طالب يرجع العلم وفي بعض الأحيان يسلم على فتيات فهل سلام فهل سلام الطالب على زميلته في الكلية الآن أم حرام؟ أفيدوني يا أستاذ الكريم. Ọlọ́run kọ́ bá san ẹni ní ẹ̀sán lórí. Ǹjẹ́ ń sọ ni pé ẹ̀rí pẹ̀lú tó bá kọ́ ní àròbí àbí tí bá rí àpẹẹrẹ kéwú mẹ́ tó máa ń ṣáàdùn àkọlọ́kọ́ bá sọ ní ẹ̀sán olóore so ni pé wọ́n ní ike àwọn jẹ́ ọmọ university student ó sọ pé àwọn ń sálámà sí àwọn obìnrin pé sọ dáa kí wọ́n sálámà sóbìnrin sí tó burú ń bẹ̀ kí wọ́n sálámà sóbìnrin àmọ́ pẹ̀lú ipe ìdá ominal fitna ominat alfitna tábà ti ní fọkànbalẹ̀ pé kò ní sí wàhálà kódà kóbìnrin gan sálámọ̀ sọkùnrin kò sí tó burú bẹ́ẹ̀ tí o bá ti ní sí wàhálà sòtò wáyé pé wàhálà ọba ṣẹlẹ̀ látara pọ̀ sálámọ̀ sí tí wàá di pé à ah, wọ́n mọ̀ dàmínú sálámọ̀ à kẹ̀kẹ́ wọ́n sálámọ̀ sí so wọ́n sálámọ̀ sí fílẹ̀ kọ́mọ lọ́lọ́ rẹ̀ kódà kóbìnrin náà ọmọ dáhùn àmọ́ pàtó rí pé èèyàn máa ń ṣàlá onísúnà ni wọn náà rákọ̀ọ́rẹ́ súnà lára rẹ̀ ó sì ń bọ̀ wá sálámọ̀ àlẹ́ kùsùn tó burú ń bẹ̀ níbi kí ọ sí rẹ ni so ọjọ́ kùnrin ni ọjọ́ bẹ̀rẹ̀ ni anabi sallallahu alaihi wasallam kò ṣe ní ìwọ̀ ìwọ̀ anabi sallallahu alaihi wasallam kò gẹ́mọ sálámà sí àwọn obìnrin so náà fi ni pé kíyàn bá ti ní fọkànbalẹ̀ níbi wàhálà àmọ́ tẹ́yà bá ti ní fọkànbalẹ̀ níbi wàhálà o ẹ̀fẹ̀ kan mọ́ sálámà kó kálukú máa lọ nílọ rẹ̀ so wallahu a'lam. asalaamualeykum. Is it good to bow to bow S side that one side will be left untouched and the other side will be caught in the balance? tí èyí tá ló sọ lọ́sọ́lámù sọ òun ni pé tíyàn bá fẹ́ da irun sí kíyàn da sí gbogbo ẹ̀ kó kó ga bẹ́ẹ̀ ni tíyàn bá sì fẹ́ gé irun lọ́lẹ̀ kíyàn gé gbogbo ẹ̀ kó ṣe dédé ara wọn àmọ́ kíbi kan ga kíbi kan lọlẹ̀ kódà anabi sọ sọlámù gan ọkọ kúrò anabi ní nǹkan ìwọ tí òdà kéèyàn máa ṣe ni sokojú kí n ń bì kan kíbi kan lọlẹ̀ kíbi kan ga kódà rárá so kọlọmọba kí ó ṣàánú fún wa náà.

àti dáhùn rẹ̀ níjó ní ìjọba ti dáhùn ẹ̀ máa ka ẹ̀ máa dáhùn náà bóyá ṣẹ́rí mi ẹ̀ máa ka dànù oníbẹ̀rẹ̀ ìbéèrè pé ṣé àyíwá fún ọkùnrin àti obìnrin tí ò sí ìdímọ̀ tó lè máa jẹ́ àkùnrin kankan tó ní bí ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni ẹ̀rí wà fún kọ́dà ọmọ kékeré tó bá bí kalẹ̀ wọ́n lè fún ní kúríà tó aṣàlàyé rẹ̀ ń jẹ́ nìyí náà gbogbo èmi ni aláwo àjàwó gbogbo ẹ̀gán yìí ká parẹ́ ká máa sọmọ ní kúríà kò ní tòmọ̀ dáa sọ́wọ́n lọ́rùn àìlẹ́sọ̀rọ̀ ṣẹ́ni kan lọ́rùn yóò تعالي اولا اولا